bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ni ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba ọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó ní ń ṣe pẹ̀lú wàlíìmà oní tí a fẹ́ máa bára wa sọ̀rọ̀ lé lórí nígbà mo dákọ̀ wòlíìmà àwọn kan wò pé bọ́yá à ọ̀rọ̀ ń pa wòlíìmà kùránì ìní afẹ́ bá ní sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá ọ̀dà bí ọ̀dà ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí eléyìn ṣùgbọ́n tá a gbàlérò pẹ̀lú wọ̀límà níjókòó wa níbí lónìí òun náà ni oúnjẹ ètí a fi máa ń káwọn èèyàn lẹ́nu jọ ní pàtàkì jùlọ nígbà tí ìyàwó tó bá dé ọ̀dọ̀ ọkọ rẹ̀ tán oúnjẹ tọkọ ìyàwó tí ó ṣe láti lè bá fi kó àwọn èèyàn lẹ́nu jọ òní tá a gbàlérò pẹ̀lú wàlímà yẹn ni pé àlùwàlímà tó wà àdáàbò wa tá a bá ń sọ nípa wọ̀límà ìpìlẹ̀ rẹ̀ ni pé gbogbo oúnjẹ tí wọ́n bá ṣe òní ń jẹ́ wàlímà ṣùgbọ́n ìtọ́ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà òní wípé wòlímà o oúnjẹ tí wọ́n bá ṣe tọkọ ìyàwó tó fẹ́ fi kó àwọn èèyàn lẹ́nu jọ tó fẹ́ fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé tọ́ òun náà di ọkùnrin o òun náà fẹ́ ìyàwó sílé lábala wòlímà kí ni ìdájọ́ kéèyàn ó ṣe ń jẹ láti fi kó àwọn èèyàn lẹ́nu jẹ kí ni ìdájọ́ rẹ̀ bákan náà ìwọ tí wọ́n bá pè síbi àpèjẹ oúnjẹ wàlímà kí ni ìdájọ́ kéèyàn dá wọn lóhùn béèyàn bá tiẹ̀ dáhùn àwọn májẹ̀mú wo ńlọ yẹ kọ́kọ́ síwájú ná bákan náà àwọn nǹkan wo ńlọ lè sọ àìlọ síbẹ̀ ńlọ lè sọ di ẹ̀tọ́ fúnni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó ṣe kókó ṣe kókó léyìí tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ á bẹ̀rẹ̀ láti bi ìdájọ́ wọ̀límà al-walimatu sunnatun akada kéèyàn ó ṣe wòlímà lẹ́yìn tíyàwó tó bá wọnú ilé tán súnà kan ni léè tí a kan pamọ́ inda jumhuril ulama lọ́dọ̀ àwọn tí a pọ̀ jù nínú àwọn àfa bó tilẹ̀ pé lásìkò tí a tá a wà yìí a lẹ́kọ̀ọ́ tó nǹkan a gbàgbọ́ yẹn ti ń jẹ́ wòlímà bàbá ìyàwó ìyá ìyàwó wọ́n máa kópa wọ́n jẹ gbèsè dánwò torí kíni torí pọ́nmọ́ rẹ̀ ń lọ ilé ọkọ ọkọ ìyàwó ni a ní kọ́ káwọn èèyàn jọ kó ṣe wòlímà bí a ń jọ kejì àbí ń jọ yẹn gangan ìní afẹ́ kó sì wáyé kìí sì wọ bàbá ìyàwó àti ìyá ìyàwó lẹ́mọ̀ wá ṣe wàhálà àlórí bá ṣe wá dáná o àbó olójú òṣè ní tiwa o ah ọ́ọ̀lù olóyè ká lò náà o ah àgbọ̀yé wa ó mà sì kéré kọ̀ mà sì tó nǹkan o yẹn ni pé súnà kan ní tí a kan pamọ́ báwọn àfáà bí wọ́n ṣe sọ ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ jùmọ̀hóòrò kí wọ́n á lè rí lórí níta àwíkalẹ̀ àdífi anas ni kọlọ̀nkọba níyọnu sí i ananabiya sallallahu alayhi wa sallam rọ́'a abdulrahman ibn auf òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ó rí abdulrahman ibn auf kánú àwọn àṣàbí anábìrin níjọ kan nígbà tí ó rí ó wá rí athara sọfọrọ ipa nǹkan tó dàbí aláwọ̀ yẹ́lò ni pé àmì ìpínyàn sẹ́ẹ̀sì gbéyàwó tán anábìrin láàrin fakọ́lẹ̀ máa dà anábìrin ah, ìwà lẹ́yìn ìrẹ́ abdulrahman ibn auf ó ní à eré òjíṣẹ́ ọlọ́run ọba inni tazawwajtu imra'atan mo ṣe fẹ́yàwó ni mo fi arábìnrin kan ni à anábì ni ó fẹ́yàwó lọ́wọ́ ajẹ́ ká gbọ́ ọ̀dà bárakàláhù làkà áòlìm wọlé òbíṣà ọlọ́run ó fi ìbùkún sáàrin méjì ọmọ alálùbáríkà ọlọ́run fi sáàrin yín ìbùkún ọlọ́run yóò máa bá yín káàkiri sọmọ́tò ti bẹ́ẹ̀ náà yíyá gbìyànjú rí i pọ́ ọ̀pẹ kó fi káwọn èèyàn lẹ́nu jọ kódà kó ṣe ewúrẹ́ gbódóńgbò kan lọ́rọ̀ rapa tó fi káwọn èèyàn lẹ́nu jọ ṣe bẹ́ẹ̀ gbìyànjú yẹn ni pé ìdájọ́ wòlímà ṣe ṣe ìdájọ́ ká ṣe ń jẹ ká fi kọ́ àwọn èèyàn lẹ́nu jọ látàrí ipa afẹ́yàwó súnà kan ni lẹ́yìn tó ṣe pé wọ́n kàn pamọ́ níbàámu sí adéf èyí tá a gbọ́ yìí látọ̀dọ̀ jùsọ̀ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ẹ̀ bá wá fẹ́ ṣe wòlímà wọ́n fẹ́ ṣe ń jẹ láti fi káwọn èèyàn lẹ́nu jọ láti fi dúpẹ́ pé òun náà sì fẹ́ obìnrin òun náà di ọkọ ìyàwó kí ni ìdájọ́ irú ẹni báwọn tó bá pè ní tá a lè dá lóhùn bí àbá a lè dá lóhùn. akthar al-ulama àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn àfa ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé ó di dandan láti dá ọkọ ìyàwó lóhùn tó bá pè ní lọ síbi àpèjẹ látàrí pé ó ṣègbéyàwó torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi tó sọ pé idha du'iya ahadukum ila al-walimati falyatiha ẹni tí wọ́n bá pè nù yín pé kọ́ wá síbi ìkónilẹ́nujọ látàrí ipa àfẹ́yàwó kónítàn kọ́yà rí wípé òun dá wọn lóhùn o Imam Bukhari ńlọgba hadithi ńlọgba wá àárínú kìtàbù nìka báàbù haki ijabati walimati wàdáwà àárín níbẹ̀. wàlíwùjúbìlì ijabati shurut kí wá sí gbẹ̀ntọ́ bá wá pèèyàn síbi àpèjẹ ìyàwó ìṣùgbọ́n náà láàdá lọ́hùn àfi tí májẹ̀mú ti ń bọ̀ yìí tó bá pé sí ni lára májẹ̀mú aláwọ̀kọ́ ni pé àǹtakùnà dáhùn tó lè ṣàkóso bí àìní kọjá pé wọ́n pè ọ́ wọ́n dìídì wọ́n pè ọ́ ní kẹsì pé mo gbọ́ mo branch rárá wọ́n pè ọ́ síbẹ̀ ńlò fi wá jọjọ́ pé wọ́n pè ọ́ síbẹ̀ ńlò fi wá bí alápèjúwe fúnra ẹni lọ́wọ́ abọ́nlé pétọ́ mo fẹ́ mo fẹ́ ṣèyàwó mo sì fẹ́ káyìn náà kí kẹwàá ń bi àpèjẹ ètí àṣẹ ń bẹ́ẹ̀ tàbó ti àrán yàn kan ọ̀ràn sí ọ àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn ìwé pélébé tí a máa ń há tí a fi máa ń rán ni létí pé tọ ọjọ́ báyìí ọjọ́ báyìí láàyè báyìí láti ṣe o so gbígbé ń bá dọ́wọ́ rẹ lára pé wọ́n àyànà rẹ wọ́n dọ̀ yàn rí níléyìn náà tó bá ti á rí báwọn fọyẹ́lì zambale ìjábà tó fi kó lè dá àlè ká tó bá jẹ́ pé kan náà àwọn ọ̀nà tá a là kalẹ̀ ìní àfi ké sí ọ pé tọ kí wọn náà kọ́ darapọ̀ mọ́ wọn nípa pé ń dúpẹ́ fọlọ́wọn ọba wọ́n ń jẹ wọ́n ń mu lórí péyàwó tuntun ọ̀wọ́lé wọ́n yàn yàrá wípé ọ̀jẹ́ pè wọ́n mọ́jàmọ́ aláwọ̀kọ́ nu jẹ́ wọn ó pè ọ lọ síbẹ̀ mọ́kàn lọ lásán láì jẹ́ pé wọ́n pè ọ kọ́ máa jẹ́ǹjẹ́ wọ̀ sí kọ́ máa gbọ́rọ̀ tí ọ̀dà pé tá ń pè ọ tá ń ránṣẹ́ sí ọ kí lọ wá ṣe ń bí mọ́jàmọ́ kan lábùkù mọ́jàmọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àyàkúnà dáhìn mùsùlùmí kọjá pé ní tó pé ọ̀hún mùsùlùmí ni ó mùsùlùmí yóò tún jẹ́ ákílán ẹ̀ ń torí ẹ̀ pé tó nílẹ̀ àkàyè báálígọ́nì yóò jẹ́ ní tó ti bàlágà táwọn mẹ́jọ mẹ́ta ètò bá ti á pé àjẹpẹ́lẹ́ ọ̀jẹ́ pé wọn. fàlà talzam ìjà àbàtò dáhùn àwọn àtàlẹ́ káfíìr tàbí kẹfìrì ni lọ́ba pé ọ̀kọ́ pọ́n dandan láti lọ síbẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe pé àágànà máa kọlù lẹ́ẹ̀kọ̀ kan yóò tún fílẹ̀ rẹ̀ níbà náà kò pọ́n dandan láti jẹ́ pé rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ pélésẹ́ tí ò tí ì bàlágà irú ọmọ bá náà ó bá pè láàyè ṣètì ẹ̀rùn tàgéyìíra o kọ́ mọ̀ jẹ́ pé ibi tí wọ́n ti pè ọ́ pé kọ́ wá síbi wòlímà wá síbi àpéjọ àpéjọ pé wọ́n ń ṣe ìgbéyàwó kọ́ mọ̀ jẹ́ pé àwọn nǹkan tó kàn kọ́ ní ti ṣẹ̀ríà ọ̀fẹ́ ń tọ́lọ́wọ́n bò ó dunnú sí kọ́ mọ̀ jẹ́ pé ni wọ́n ń ṣe ń bẹ̀ léyìí tó ṣe pé bọ́ba tiẹ̀ débẹ̀ gan o ò ní láǹfààní láti lè bá kọ ní ọ̀dà léè ti ń wáyé níbẹ̀ wọ́n sáré pọ́ láǹfààní láti yí ní ọ̀dà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ láǹfààní láti yí padà so nírò ṣe sí báwọn kò sí ní tó burú ọlọ jẹ́ ìpè wọn látàrí wípé òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam anábì tó fún wa pé wa idha da'aka fa ajibu bọ́mọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí tó bá pè ọ́ pé kó o kún lọ́wọ́ níbi ayẹyẹ èyí tó ń fẹ́ ṣe níbi ìgbéyàwó èyí tó ń fẹ́ ṣe anábì sọ pé yà dá lóhùn hadith yìí imam bukhari ńlọgbà wá nínú kitabul janaiz babul amur bitibail janaiz níbẹ̀ á rí àdéhùn á rí níbẹ̀ àti pé lẹ́yìn gan lára àwọn àlàákí lára àwọn èèwọ̀ ètò jẹ́ gbogbogbò tá a jẹra wa láàrin ara wa àwa tá a jẹ́ mùsùlùmí lára ẹni eléyìn ńlọ́wà. lára àwọn ìdájọ́ ètò wa ni ó ń ṣe pẹ̀lú wòlímà tàbí ká tó tiẹ̀ lọ síbi eléyìn àwọn okùnfà kan tàbí àwọn nǹkan kan bẹ̀ léyìí tó ṣe pé a wé máa wọ́ a ká máa wọ́ pé ntí ò jẹ́ ń wá nǹkan báyìí nǹkan báyìí nǹkan ni nǹkan láwọ̀kọ́ anta ń tẹ̀sítẹ́ mi lẹ́nu wàlẹ́ ìmọ̀ tó àlàmúnkàlì láyé ẹ̀sítẹ́ tí wọ́n tàgé yẹrọ táyé pé ibi tí a ti ń ṣe wòlímà ibi tí a ti ń ṣe ayẹyẹ pé obìnrin wọlé tí a ń pè ọ́ pé kí wọn náà wá bẹ́ẹ̀ gbogbo àwọn munkarat àwọn tọkàn kọ tó o sì ní lè yí padà ìní bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́ lọ bí alápèjú gẹ́gẹ́ bí ètí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí wọ́n ní kọ́kọ́ yàwó àtìyàwó mùsùlùmí làwọn méjì wọ́n nìkan wá gé kéèkì àbáwọn ẹlẹ́ngẹ́gmẹ́ǹtì àwọn ni wọ́n pè so nírú òṣèṣì bá ń tọ́ ọba tí nílẹ̀ rí ní tí ọ̀dà akọ mọ̀wùlẹ̀ débẹ̀ nǹkan láwọ̀ kọ́nù nǹkan ni wípé an yú jáde ọ̀dọ̀rọ̀ nìṣẹ̀lẹ̀ ayọ̀nù ládàlmọ́dẹ̀ ọ̀hún yamuna omi nàlẹ̀ ìsìtìjàba bóyá ń gbà tí wọ́n ti ẹ̀ pé ọ́ àwáwí kan léyìí tó ṣe pé nù sẹ̀ríà àwáwí òun sẹ̀ríà tẹ́wọ́ gbà á ńlọba mú lọ́wọ́ gẹ́gẹ́ bí àwáwí so bí alákòjú ah, ara mi ò yá ni ò ńlẹ̀ wá o àyẹ̀bẹ̀ tiẹ̀ kọ́ ẹ̀rù ń bà mí ni o ntí ó ṣẹlẹ̀ ń bẹ̀ wọn ẹ̀rù ń bà mí kọ́lọ́njẹ́ dáadáa kọ́ máa ṣẹlẹ̀ ẹ̀dá ẹ̀fọ́lẹ́jì mi ìnìlẹ̀ wa. tàbí tiẹ̀ kọ́ à ń yàkó na dáhìn mi máa ń yàkó sùnbìdà àwọn tilẹ̀ àgìnìyà dúnàlì fọkọ́rà tàbí kọjá pé ntó tiẹ̀ pé ọtún ní kọ́ wáhùn gbogbo ìgbà tó bá fẹ́ ṣe nǹkan pátá bí ó bá péyàn àwọn olówó àwọn ọlọ́lá bíi tiẹ̀ ní má wulẹ̀ lọ sí ibẹ̀. lára náà tún ni pé àyàkú na dáhìn mímọ yẹjibọ hajiro shari'an kọjá pé ẹni ọ síbi àpèjẹun ẹni tó ṣe pé nu òfin ọlọ́run nínú sharia kò yẹ kọ́ ọ bá ṣe kò yẹ kọ́ ọ bá rìn kò yẹ kọ́ ọ bá jẹ ẹni tó yẹ kéèyàn ọ̀yàn ló dì ńlọ́jẹ látàrí pé pòkì ni látàrí pé kò látàrí pé kò dada sáwọn obìnrin méjì látàrí pé ọ̀mọ̀tí ni ó sì bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kò gbọ́ látàrí pé ó lé ní látàrí pé àwọn ìwà burúkú kan wọn bẹ lọ́wọ́ rẹ̀ tó o sì kọ̀ tí ò gbà so èèyàn lè fẹ́ lẹ́yìn náà sì kẹwọ́ lórí àìlọ síbi wàlímà rẹ̀ bákan náà ìdá àtàdàrà mìíràn dáhìn fàkọ́bìlà àwọn dọ̀rọ̀ o bóyá ọ̀sán pé tó à ń nílé wá o tó sì gbà fún ọ bẹ́ẹ̀ so gbogbo gbàtọ́ bá ti lè gbà fún ọ bẹ́ẹ̀ so eléyìí náà lára àwọn okùnfà èyí tó lè fa kéèyàn má jẹ́ pé ẹni bá pé èèyàn díẹ̀ náà àwọn ìdájọ́ ètò rọ̀ mọ́ wàlímà ní ṣíṣe àtàwọn ẹ̀kọ́ ọbẹ̀ òun làwọn ètí àmọ̀ yànnàná yìí nǹkan ọ̀kọ́ ń bẹ̀ ni pé yambagi alahadaru min israf ẹ dákun àwọn tá a bá fẹ́ ṣe ètò kónilẹ́nujọ látàrí pé ìyàwó ọ wọlé ẹ jẹ́ á kíyèsára o ẹ jẹ́ á sọ́ra fún ìná apá o ẹ jẹ́ fún iná bùtùnú o níbi oúnjẹ èyí tá ṣe fáwọn èèyàn torí pé Islam dínú al-adil ẹ̀sìn déédéé ni ẹ̀sìn wàtún wọ̀ntúnwọ̀nsì ńlẹ̀sìn Islam ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa nínú suratu Al-A'raf ọlọ́run ní wakulu washrabu wala tusrifu innahu la yuhibbul musrifin àárẹ̀ lẹ́yìn suratu Al-A'raf àyà 31 níbẹ̀ ọlọ́run ní ẹ jẹ ọlọ́run ní ẹ mu ṣùgbọ́n wala tusrifu ẹni wọn nana apà ẹ má ṣàṣejù níbi jíjẹ àti mímu tẹ́wàá ṣe ń jẹ tí ó pọ̀ kọjá bó ṣe yẹ pé àà mo fẹ́ kí wọ́n dá wa mà ní à jẹ́ gbèsè àyàwó séyàwó yìí owó ń bẹ ń lé ni owó ti ń gbin ni so kọ̀lẹ́tọ̀ o so tẹ́wàá ṣe ń jẹ kọjá bó ṣe yẹ tó ń jẹ́ wà wéṣítì dànù so irú òṣèṣì báwọn ṣẹ̀ríà Islam kò fẹ́ yẹn ni pé nǹkan ọkọ nù nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ní ìbámu sí hadith Anas ó ní ma ra'aytu Rasulallahi sallallahu alayhi wa sallam aw lama ala imra'atin ó ní ànábì o gbogbo àwọn obìnrin tànábì tó ṣe wòlímà rẹ̀ níṣẹ́jú òun o òun ò rí kànábì o ṣe wòlímà fún obìnrin kan rí tí ó wàá pa ju bó ṣe ṣe nígbà Zainab lọ nígbà Zainab kí ni tó wá sí bẹ̀ náà ni pé dábàá àṣà ànábì pa ẹran kan ẹran bíi ẹran ọlọ́dún kan òun tànábì ń tó panu àárí àdìfì inú sọ̀yọ́ Bukhari nínú kìtàbù nìka bábùlù wàlímà wọ́lọ̀ òbíṣà àárí nínú rẹ̀ ẹni pé nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká dì mú wọ́ àwa tá a jí ọkọ ìyàwó tá a bá fẹ́ káwọn èèyàn lẹ́nu jọ látàrí pé ìyàwó wa ó dé àbíjọ́ tí ó dé àbí lẹ́yìn tó dé bájọ́ kejì àbújọ́ mi nínú àwọn ìdájọ́ tí mẹ́mẹ́ ni pé ó dára púpọ̀ ká ṣọ́ra fún ìná àpà àṣejù níbi oúnjẹ ìfóúnjẹ ṣòfò ìfi nǹkan mímu ìfi ṣòfò ẹ̀dá kan ẹ má jẹ́ àṣe àṣejù mọ́tòrí pọ̀ fẹ́ ṣe ìkọ́nilẹ́nujọ fẹ́ ṣe wòlímà fáwọn èèyàn látàrí bẹ́ẹ̀ tó wà lọ jẹ gbèsè tó wà ṣe ìyàwó tán tó kàwọn yàn lẹ́nu jọ tán tílé òní ṣe é gbé tó ń lé wá mọ́ṣáláṣí déédéé má torí kíni torí àwọn gbèsè rẹ ká máa kọ́ mi mọ́ṣáláṣí ká máa kọ́ mójú ọ̀nà ẹ̀dá kan jẹ́ àkíyè sára la yukallifullahu nafsan illa wus'aha ntọ́jọ́rọ́ ẹ̀sìn ga tọ́jọ́ dandanú ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala ń tà lágbára tà ní lè ṣe ọlọ́run bọ̀ lábọ̀ wá lọ́rùn. lọ́la àwọn ìdájọ́ tọrọ mọ́ ni pé yushra'u li sahibil walima an wa qaribahu wa jaranahu wa asdiqahu ó dáa pọ̀ ìrètíyàwó rẹ̀ tó dé tó fẹ́ káwọn yàn lẹ́nu jọ bẹ̀rẹ̀ látòrí àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé wọ́n kí wọ́n wá bọ̀ kópa níbẹ̀ àwọn ará ilé rẹ̀ bákan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ aládùúgbò jẹ́ kí gbogbo wọn jẹ́ wọn gbọ́ sí kama yambagi anyadun alaha ahalalakairi wasala àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run àwọn tí wọ́n jẹ́ ni rẹ̀ irú àwọn báyìí náà wọ́n fẹ́ kó o pè wọ́n má jẹ́ kí wọ́n gbẹ̀yìn bẹ́ẹ̀ kó lè bá a ní àlùbáríkà dáadáa lára náà tún ni wípé láyà joseph olimata làwọn ṣe àyàkó sọdá agniya ọ̀dà kọjá pé tọ́ọ̀bà wá pé àwọn olówó nìkan wọ́n pè àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n dáwó fún ọ àwọn eléyìí nìkan ló pè àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó pé gbogbo èèyàn ṣùgbọ́n àwọn tí wọ́n bá dáwó fún ọ àwọn eléyìí ló fún lóúnjẹ tó fẹ́ràn sí àwọn tó pè àbáwọn tí wọ́n ní fún ọ lówó tó oúnjẹ wòlímọ̀ àyàwó oúnjẹ ìjọsìn ni kìí sóúnjẹ tá a máa ń retí owó kankan láti bẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá fún ọ gbà ó kò sí ní tó burú kí mùsùlùmí kọ́ran ọmọ ìyá rẹ̀ kọ́ran lọ́wọ́ lórí ntọ́ fẹ́ ṣe lóògbà tó bá ti jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run bá ọ̀nbẹ́ńbẹ́. Abu Huraira kọ́lọ́nkọ́ba ní yọnu sí i ó ní sàrúrú tọ̀ám tọ̀ámúlù walima yóò di àìlẹ́ agniya wà yóò tara kùlù fuqara. Abu Huraira ọlọ́mba ní yọnu sí i ó ní oúnjẹ tó burú jù nínú oúnjẹ òun ló ń jẹ wòlímà tó ṣe pé àwọn ọlọ́rọ̀ àwọn ni a pè síbẹ̀ àwọn tí a jálá ìní wọn àti àgbè wọn rárá. wọ́n tàrà ká dá àwa fàkọ̀dá àṣọlọ́ àwa rọ̀ṣọ́lá o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹni tí a bá fìwé pé àbí a rán yàn sí àbí àti ẹ̀wà bá ń lé tí a sọ fún un tó wá kùnà tí ò wá onítọ̀hún ó ti yapa àṣẹ ọlọ́run àtàṣẹ òjíṣẹ́ rẹ̀ sallallahu nínú kìtàbù nìka báàbù mọ̀ntàràkà dáhàwá faqad asa Allaha wa rasulahu àárí níbẹ̀. lọ́dọ̀ àwọn nǹkan tí ó tún rọ̀ mọ́ ní ìdájọ́ istihdar níyàtì tatbiki sunnati al-waridati fi qawli nabi sallallahu alayhi wa sallam rẹ́tọ́ bá fẹ́ sí ń jẹ tó fẹ́ káwọn yàn lẹ́nu jọ látàrí pé ìyàwó rẹ̀ ó dé àbí lọ́jọ́ tí yóò dé ó dá pọ̀ kọ́ láníyàn pé mo fẹ́ kọ́ṣe ànábìwá Muhammad sallallahu alayhi wa níbi tí mo fẹ́ ṣe ni kó o lè bá àgbàládá kó o ní lẹ́mìí pé ọ̀rọ̀ ànábì tó sọ fún àbú rẹ̀ rà pé a ò lè wọ́lá òbí ṣá ọ̀rọ̀ ni mo fẹ́ tẹ̀lé o ìyẹn nígbà tó bá fẹ́ pàmìyàn pé káwọn abọ́ jẹ káwọn abọ́ mu látàrí pé ìyàwó rẹ̀ ò wọlé lára àwọn ìdájọ́ tó sọ̀rọ̀ mọ́ ni pé alayako na mímakọ́ ọ̀sìndìkọ́ ọ̀mọ̀sìndìwálé má àríyáwó wàsùnmọ́ a má ó wà lẹ́mìí rẹ̀ láéláé nígbà tó bá ti ṣe é pa àwọn èèyàn síbi àpèjẹ pé ẹ wá bá ń dunnú ìyàwó mi dé má jẹ́ pé àníyàn rẹ ni pé ṣe kárí mi ṣe ká gbọ́ mi pé ah wọ́n dà wọ́n yàtọ̀ the best ọ̀dù la máa lọ fún ìgbìnní kan ni ah eléyìí ò lẹ́tọ̀ bó bá ti ń ṣe báwọn rìyáwó ni ìgbéyàwó ìbáàdàsí ni àníyàn rẹ tọ́ kọ́kọ́ ní òun pé tọ́ mo fi ń kọ́ sí ọ̀rọ̀ ànábì sallallahu mo fi ń tẹ̀lé àṣẹ rẹ̀ so àníyàn tó bá ti á ní àníyàn pé ṣe kárí mi à wọ́n mọ̀ pé yàn ń ṣègbéyàwó lọ́tẹ̀ yìí wọ́n dà mọ̀ yàtọ̀ the best of all ńlá lò tó bá ti ń ṣe léyìn ṣẹ̀ríà Islam kò fẹ́ tó ló ti di ṣe kárí mi nu ó ti ṣe ká gbọ́ mi nu ó ti di olónífàárí nù tó eléyìn kò dáa ní pàtàkì jùlọ ẹni tí ò tó gélètè tí wọ́n á mí fínfín ẹ̀dá kan jẹ́ àkíyèsára o àníṣe lábalẹ̀ ẹ̀sìn gan la yukallifu Allahu nafsan illa wus'aha níta lágbára ọlọ́run ọ̀làbọ̀ àlọ́run kámẹ́sẹ̀ ẹ̀sùn tó wá jẹ́ súnà tí a kápá mọ́ tí ò dépò pé ọ̀ràn yẹn ni nínú hadith òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam sọ pé alwalimatu awwalu yawmin haqqun wa thani ma'rufun wal yawmu thalithu sum'atun wa riyah wàlímà yẹn ni pé oúnjẹ tá a ṣe tá a fi káwọn èèyàn lẹ́nu jọ látàrí pé ìyàwó ó wọlé ọjọ́ aláwọ̀kọ́ tó o ṣe ń jẹun gangan lẹ̀tọ́ ńlá làákì tó bá tún ṣe lẹ́ẹ̀kejì màrúfù ni ó ṣe dáadáa sáwọn èyí sáwọn èèyàn ni ọjọ́ kẹta tó bá tún wá ṣe ajẹ́pọ̀ ti di súnmọ́ ó ti di ṣe ká gbọ́ mi wọ̀rìyá ó ti di ṣe ká rí mi ẹ̀dá kan ká jìnà sí i àdìfì Imam Ahmad ní àgbà wa inú Musnad wọn bákan náà Abu Dawud àwọn náà gbà wá àfa Ibn Majah àwọn náà wọ́n gbà wá náà làfa wà dàrí mi ẹ̀já lọ wò nínú àwọn tíra náà nínú àwọn ìdájọ́ tọrọ mọ́ wàlímọ̀ ṣiṣẹ́ ni pé alihadaru minata sabo ibigẹ́lì muslimin fi iqamati wàlà imihim bó bàtà bá fẹ́ ṣe wòlímà tiwa pátá ìyàwó dé afẹ́ káwọn yàn lẹ́nu jọ à ń láti ṣàkíyèsí ara o à ń láti jìnnà sí ìmọ̀ akọ́ṣe àwọn tó ṣe pé wọn kì í ṣe ẹlẹ́sìn Islam bóyá àwọn kèfèrí lápèjúwe àwọn ọ̀ṣẹ́bọ àbáwọn míì náà à ń láti rí i pé a jìnnà sí wọn èyí tó kéré jù ni pé makiro ò bẹ́ẹ̀ wáyé la ẹni bẹ́ẹ̀ ò ti jáde kó nu ẹ̀sìn bí baba Ibn Taymiyyah àbí wọ́n ṣe sọ nígbà tí wọ́n sọ nípa àdéfì man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni yòówù tí bá ń fi ìṣesí ìwà ìlànà tí bá fi ń ṣe kọ́sì àwọn ìjọ kan òun náà láì ṣe àníàní ọmọ ti di ara wọn. lára àwọn ìṣekúṣe tí wàá máa ń wáyé níbẹ̀ ò ní fọ́tò yíyà pẹ̀rẹ̀ kéèkì ní gígé àwọn ní ẹngéjìmẹ́ǹtì ìmáa fòkà síra ẹni lọ́wọ́ gbogbo àwọn eléyìí kò sínú ìlànà Islam àṣà àwọn kan ni lára ẹ̀kọ́ ẹ̀sìn àwọn kan òlélẹ́yìn ń lọ́wọ́ rẹ̀tọ́ jẹ́ mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti kọ́ṣe wọn níbẹ̀ àwọn àfáà kan wọ́n máa fẹ́ lo àdéfì aul eh, iltamis walaw khataman min hadid wọ́n máa fẹ́ fi ṣe ẹ̀rí pé kò sí ní tó burú ìyàwó lè fòkà sọ́kọ lọ́wọ́ ọkọ náà lè fi òkà síyàwó lọ́wọ́ ọ̀ mọ̀túnmọ̀ àdéfì ni ọ̀ gbọ́ kéwúyé yín tí ń bẹnu àdìfẹ́ ni pé sáwà nǹkan kan tó tiẹ̀ fún ìyàwó tí ó máa dún gẹ́gẹ́ bí owó orí ìyàwó yín tá àdìfẹ́ ń tọ́lálé lórí nù bó ló sì jẹ́ ni pé arábìnrin kan ó wá bá nàbì onírìnàjò sí ọlọ́run ọba ó wù ń kó wọn jẹ́ kan nínú àwọn ummahatul mu'minat anabi wo arábìnrin anabi ò kò ní interest sí sàbí kẹtọ́ wọn bẹ̀lẹ́ gbẹ̀rẹ̀ ni pé eré òjíṣẹ́ lọ́run bí wọ́n bá bùkátà sí jẹ́kẹ̀mí ọ̀fẹ́ anabi wa ni ọ̀fẹ́ fẹ́ ní ìsìn kí ni ń tọ́ ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí sọ̀dáàkì ọlọ́run ò ní nǹkan kan o ju aṣọ tó ń fi ń sùn lọ à aṣọ tó fi bọ̀ra tó tù bá rí tó fẹ́ dà bọ̀ra ànábì wa ni iltemis walaw khataman min hadid gbìyànjú kọ́ wá nǹkan kan tí ó máa jẹ́ bíi sọ̀dáàkì tó fún arábìnrin kódà kó ṣe òòka ìtẹ́ máa ń tì bọ̀ adìẹ lẹ́sẹ̀ wọn òòka five naira two naira nítànà bíi ní kárakùnrin nǹkan wa nù nbọ̀lẹ̀ tí a rí ẹ̀rí pé kíyàwó ti òòka bọ ọkọ rẹ̀ lọ́wọ́ tàbí kọ́kọ́ ti òòka bọ ìyàwó rẹ̀ lọ́wọ́ àdìfín sọdáàkì ńlọdálé lórí owó orí ẹ̀bùn èyí tá a máa ń fúnyàwó tó jẹ́ ojúṣe wa láti fún un yẹn ni wípé a ń láti jìnnà sí ìlànà àwọn ẹlẹ́sìn míì ní gbogbo àwọn ìnáwó ìyàwó wa èyí tí a bá fẹ́ ṣe lápapọ̀ bákan náà káníkà máa dìmọ́ra wọn lójú agbo gbogbo àwọn eléyìí kànjàkànjà ni lẹ́yìn tó ṣe pé Islam kò fi ara mọ́ ìdákan kí sára o. ìdàdàáhùn ìfúnnáni fa akthar bí èèyàn méjì bá wá pè ọ lọ síbi wòlímà àwọn méjì ọjọ́ kan náà ni a fi wòlímà wọn òní a fi ṣe bó ló ṣe wá ṣe yìí tó ṣe ń bẹ̀ ni wípé ìkíní ìmọ̀ kọ́rọ̀rùn kó jẹ́ pé ẹnìkíní kó jẹ́ pé ẹnìkejì látàrí pé ẹnìkíní àárọ̀ ló fi tiẹ̀ sí ẹnìkejì ọ̀sán àbí ẹnìkan ọ̀sán ẹnìkan ọwọ́ ọ̀rọ̀lẹ́ tó bá ti rọrùn láti lọ gbìyànjú kó rí pọ̀ lọ síbi méjèèjì méjì ọ̀bá wa rọrùn láti lọ àjẹ́ wípé ó gbìyànjú láti lọ síbi ẹnìkan nínú wọn ẹ ń bá kọ́kọ́ pè ọ́ ńlọ́jà pé rẹ̀ ẹnì kejì ọ wà á sọ fún pé tọ́dákùn foríjì mi nílé wà o. so wàyín kánà ti da àwàtà à ń fi wákìtì ní wàhíìnì táyé pé àsìkò kan náà ọjọ́ kan náà làwọn méjì bá fìwé pé ọ làwọn méjì wá sí ọ̀dọ̀ rẹ̀ so tó bá di ní tó ṣe ni pé ó wu ẹni tọ́dọ̀ rẹ̀ tó súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ jù nínú àwọn méjì ọ̀dọ̀ tẹ́ni ńlọ wà á lọ sòtún méjì bá ṣe é kópọ̀ ó kò tí ọba tí a ṣe é kópọ̀ wọn táyé pé tọ̀ àwọn méjì ilé kan náà ni àjọ ń gbé wọn àjìnà jura wọn lọ ajẹ́ pé níbẹ̀ ń kórè àlọ́ wà á ṣe ọ̀ọ́ra pépà lọ́kọ̀ọ́kọ́ àwọn méjì sí oníkẹ́nìkọ́ bọ́ mú ẹni tó kọ rẹ̀ bá jáde nínú wọn ńlọ́lọ́ jẹ́ ìpè rẹ̀ tọ́yẹ̀ إذا كانت الدعوة نهارا وكان المدعو صائما فله حالتان tí a bá pè ọ́ lọ síbi wòlímà lọ́jọ́ tí wọ́n á pé ọ̀hún ọjọ́ ìtọ́ gbàwẹ̀ ńjọ́ náà ìṣesí méjì ní bẹ́ẹ̀ fún yàn tí yàn bá gbàwẹ̀ yìí máa kọ́jẹ́ pé àwẹ̀ tó gbà àwẹ̀ ọ̀ràn yẹn ni bí i Ramadan ọ̀nbẹ ń ta ẹni tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ Ramadan ò sí ń ta mọ́ àwọn Ramadan kan tó jẹ sọ́run ńlọfẹ́ san àbó tiẹ̀ ṣèlérí fọlọ́run pé tọ́ ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi ń gbàwẹ̀ báyìí láti lè fi dúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọba àwẹ̀ nàdérònù àwẹ̀ lérí àwẹ̀ tá à ń san tọ́jọ́ ràn yàn bákan náà àwẹ̀ lérí so méjèèjì tó wá pé ayẹyẹ ẹ wá bá ní kópa ń bi jíjẹ mímu tó bá forí sọta ọjọ́ tó ń gbá àwẹ̀ tó jí ọ̀ràn àyàn sóníjọ́ náà ọ lọ síbẹ̀ o sùgbà tó bá débẹ̀ ò ní jẹun ṣùgbọ́n wà á ṣàdúrà fáwọn méjèèjì tí ó pọ̀ ọ ṣàdúrà fún yàwó ọ ṣàdúrà fún ọkọ náà tọ́yì tó bá jẹ́ pé àwẹ̀ tó ń gbà kì í ṣe àwẹ̀ ọ̀ràn àyàn bóyá tàtọ̀ wá ni àwẹ̀ àfinú fíndọ̀gbà ńlàwẹ̀ tó ń gbà bóyá àwẹ̀ Monday Tuesday ńlàwẹ̀ tó ń gbà níjọ́ náà tó níjọ́ yẹn ìrẹ́ tó ń gbà wẹ̀ wọ́ gangan lọ jẹ́ àmì èrò fúnra rẹ̀ tó bá wù ọ́ o lè já tó bá sì wù ọ́ o lè gbà wẹ̀ rẹ̀ yẹn ni wípé ẹni tí wọ́n pè lọ síbi wàlímà wàlímà pé ìyàwó ọ wọlé ìjẹ mímu ọjọ́ náà ó wá forí sọta pé èèyàn ń gbààwẹ̀ lọ́wọ́ àsìkò tí wọ́n á fi sí ọwọ́ ọ̀sán ni ìṣesí méjì ní bẹ́ẹ̀ fún yàn ìṣesí aláwọ̀kọ́ àyàkúnà sọ́ọ̀mù wàjìmá ni kọ́ẹ́pà àwẹ̀ tó ń gbà wọn àwẹ̀ ọ̀ràn yẹn ni bí Ramadan kan ńlọjẹ sọ́run tó ń san padà àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwẹ̀ lérí ni nílò òṣìṣẹ́ bá wọn fàlà yajuzu lahu an yuftira ọ̀ lẹ́tọ̀ọ́ rárá láti já àwẹ̀ rẹ̀ torí pọ́nrán yẹn nu ilé ni ọ̀rọ̀ táwọn jùmọ̀ọ́r ti hàn sọ ṣùgbọ́n tó wàá ṣe ni pé ó ṣe àdúrà fún wọn lè tiẹ̀ pọ̀ even tó bá wù ọ̀gán o lè má lọ kó o ṣùgbọ́n kó o ti pè é báyìí lórí agogo tó lárùn nílé wa o torí ìdí báyìí báyìí báyìí báyìí tó bá ti ọyàn náà fọkọ mọ́ wà pé bùkátà rẹ̀ ó ti bí yánu tó bá pé àwẹ̀ ń náà fìlà ni fàálẹ́ ilẹ̀ ìjàmbá dandan ni kọ́ lọ jẹ́ pé wọ́n ẹni. fàyìnrọ́ha anna oyasoko alasọ ibẹ̀ dá àwa ti sọ́wọ́ mọ̀wó mo tọ́ pé ọkàn wa lọ síbẹ̀ ò ní jẹun inú ẹni tó pẹ́ ò ní dùn sí i so nílò ṣe sí báwọn ọ̀dà pọ̀ kọ́ ṣàdúrà fún wọn ọ̀pọ̀ dáadáa so tó bá sì wọ̀ ọ́ o lè ti give excuse pé ẹni lè wá torí ọlọ́run torí ìdí báyìí báyìí báyìí báyìí tó bá ti lè yọ̀ǹda fún so Bukata o ti bí yanu nínú hadith òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ó sọ pé idha du'iya ahadukum ẹni tí wọ́n bá pè síbi àpèjẹ kan falyujib kó yá dá wọn lóhùn ìyàwó dé wọ́n fẹ́ ṣe wẹ̀jẹ wẹ̀mú ànábì nìkan yára pé àdá wọn lóhùn fàyínká náà sọ iman táyé pé wọ́n ti wá pè ọjẹ́ ní ti ń gbààwẹ̀ lọ lásìkò tí wọ́n fi sí fálí yóò sọ́lé tó yà àṣàdúrà fún wọn fálí yóò sọ́lé òun náà sọ̀láàtù ń bẹ̀rùn sọ̀láàtù lọ́gáwé ni kìí ṣe àsọ̀láàtù ṣẹ́rẹ́rín ẹni wípé fálí yóò sọ́lé yà àṣàdúrà fún wọn wọ́n ká àná mọ̀fútẹ́rọ̀ ní fálí yóò tẹ̀rẹ̀ mu wọ́n tọ́ pé ọ̀bá gbààwẹ̀ yà ara rẹ̀ dájú pé ọ̀jẹun níbẹ̀ ẹni wípé àwọn ẹ̀kọ́ èyí tó ní ń ṣe pẹ̀lú wàlímà tí wọ́n bá pè á síbi àpèjẹ pé ẹnìkan ó ń ṣe ìgbéyàwó àwọn ẹ̀kọ́ tí bẹ́ẹ̀nbẹ́ẹ̀nù èkíní ká lọ jẹ́ pé wọn ká ṣe wòlímà pé ìyàwó dé à ń ṣe wẹ̀jẹ̀ wẹ̀mú à ń fọyàn jíjẹ àti mímu ìdájọ́ rẹ̀ súnà ní tí a kàn pamọ́ tó bá ti á jẹ́ súnà tí a kàn pamọ́ mọ́sàsì jù ń bẹ́ o jìnnà sí iná apá o jìnnà sí ìfóúnjẹsẹ fáàrí o jìnnà sí pé ah the best hotel ńlá lò ẹ̀ẹ́ eh, ilé họ́ọ̀lù tó lágbára ju ibẹ̀ láyà lò má káwọn yẹn sí yọ̀ọ̀yọ̀ ṣe ń tó sí wájú lé rẹ̀ pẹran fáwọn yẹn kálukú jẹun ṣe lọ́bẹ̀ kálukú jẹun kálukú túká má la ń tó níkàpá má la bàrà lọ́rùn kódà bó tiẹ̀ níkàpá kan àwọn tó sàánú wọn pọ̀ lọ sáwọn ilé ìwòsàn ọ̀rọ̀ àwọn tí wọ́n rówó rògùn àwọn tó ṣe pé wọ́n bímọ tí wọ́n rówó ọkọ ò tí ó san owó owó péyàwó bímọ owó tí ó san ni ò tí wọ́n fi dèyàwó àtọmọ tí wọ́n fi dèyàn irú àwọn bá ń lọ náwó fan tó bá ń tó bá ń gùn ọ̀tọ̀ fẹ́ náwó lọ sáwọn ilé ìwòsàn ọ̀rọ̀ àwọn tára wọn ọ̀yá ọ̀rẹ́ ní ti á kọ̀wé fún pé lọ rògùn báyìí tí òrówó tí ó fi rògùn àwọn ibi tá a máa náwó sínú ìmáa fowó ṣe fáàrí máa bẹ nìkejì nínú jẹ́ látàrí owó tó ní ṣẹ̀ríà ìsìláàmù kò fara mọ́ kọ̀yọ̀ǹda rẹ̀ ẹja bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n sànú wa àbí ọlọ́wọ́n bá subhanahu bá ní fi سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك